almadọ́hìr kí làwọn in tí a rí tààfi mọ̀ pé ìyọ̀ ń já ọbẹ̀ yìí bọ̀ nípa kíkẹ́ ọmọ tí ó fi wá di àkẹ́rà àkẹ́ bàjẹ́ àkọ́kọ́ wọ́n ní giving them whatever they ask for ẹmọ́ bínú ọ̀pọ̀lọpọ̀ kí ní iye ìbólà irí o àwọn náà máa kẹ́mọ́ lákẹ́rà àkẹ́ bàjẹ́ àrínú tíra <laughs> wọ́n lákọ̀ọ́kọ́ rẹ̀ ni pé kíyàn ó fura gbogbo ọjọ́ tíyàn bá ti dóńdó pé àfin tọ́mọ yóò bá béèrè ní nira fún àfin tí ọba ṣe kíni tí ọba béèrè ní ní fún ọ̀nà akẹ́bàjẹ́ ń bọ̀ o ọ̀nà akẹ́ra ń wọlé o kọ́ra wọ́n wá sọ débi pé àwọn tí máa ṣe oríṣiríṣi commodities lágbàáyé tẹmọ̀káwọn náà máa ń ṣe research àwọn ti wá rìsáàtì àárín yìí wọ́n ti ríbi táwọn ó ti máa gba owó lọ́wọ́ bàbá jẹ́ ọ̀fẹ́ náà wọ́n ní bí wọ́n bá wá ṣe gbogbo product èyí tí àgbàlagbà náà lélò tó ọmọdé wọ́n wà tún lélè ní specially made for children bẹ́ẹ̀ àgbàlagbà ó bá ronú tẹ́ pé mo ní ẹ̀mùn kébìyàn bá ná mo ní eléyìí nílé kí ni tún fi àgbàlagbà ó rò láákà ìpé náà wọ́n ṣe àmọ́ bọ́ bá ti jẹ́ tàwọn ọmọ alákẹ́rà alákẹ́bàjẹ́ yìí yọ́kàn sọkún wálé láti ilé ìwé jọ́ kan ní pé dádì mi láìkí kí ní ìmọ́ kí ló dé ó ti rí ẹnìkan lé ìwé tí wọ́n ti ra yìí tó ṣe gíní tọ̀dà fún ǹjọ̀wọ́ náà bá ti gbogbo ẹni bá ti rí bẹ́ẹ̀ òun sílẹ̀kùn àkẹ́rà àkẹ́ bàjẹ́ kọ́nà kí yàn mọ́tànra rẹ̀ yàn já àfá pé a lè yàn fi gbogbo sáà tí ní sáàtì ọlọ́ni kí yàn ọ̀nà bọ́bá ti mọ́ agbára mẹ́ka kìí ṣe gbogbo ń tágbára kálà fi kẹ́ ọmọ nítorí ọ̀la rẹ̀ ẹnìkan pé ó fi àjẹ́ ọmọ rẹ̀ àmọ́ máa rò ó níjọba ti di pé ó ti bára rẹ̀ délẹ́bù pé àti tó necessary àtìntí làágà ìtì ẹ̀ náà sọ fún ọ pé kò nẹ́sẹ́sórí àmáfà ìbéèrè ni bàbá mi ò mọ̀ fún wa àkọ́kọ́ ni ẹ̀ mọ́gàrò alákọ̀ọ́kọ́ mọ́gàrò ẹlẹ́ẹ̀kejì wọ́n ní to make them feel comfortable by doing things for them kéèyàn ó máa wo pé eh, ẹjẹ́ ń bá yín ṣe ẹ̀yin ọmọ yìí èwo tún ní ìwẹ̀ ohun wàhálà ẹ má dààmú ẹ̀ṣẹ̀hun ẹ má dààmú ẹ má dààmú ìbátọmọ jẹ́ lọ́la ni o jẹ́ wọn dààmú ìwọ náà dààmú eléyìí bọ́yọ́rọ̀ padà débẹ̀ tá a bá ń sọ̀rọ̀ àtàr ó ti dójú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa tá ń gbé lónìí gbogbo wa bá ti jókòó yìí ẹ̀yin generation ní pọ̀nú ẹ̀yin tẹ́ jókòó yẹ̀yin tẹ́ tún jù wá lọ àbáwọn tó bí wa àbáwọn tí ó tó àwa náà díẹ̀ ẹjá wo ronú gbogbo ìgbà táwa ń tàti pele ẹ̀kọ́ kan lọ bí ọ̀kan ẹ́ brọ́dà mi kan ní àdúgbò wa ń pàkátà ń bí à ń sọ̀rọ̀ kan jọ kan náà sọ fún mi pé ah, nígbà táwọn wà ń kéèké àwọn náà ń kọ̀ǹpí ara wọn pẹ̀lú àwọn ọmọ wọn tó ní ni ó ipe gbogbo wàhálà táwọn kóra àwọn bọ̀ yìí àwọn òbí àwọn ọmọ pé kọ́ra àwọn ọmọ pé jò lẹ́gzámù <laughs> lẹ́gzámù bá dé lónìí bí ìyá mi lọ́fẹ́ ṣèdánwò ni bọ́mọ ni ẹ̀jẹ̀ nímọ̀ <laughs> wàá lọ kọ́ra yóò sọ fún wọn bí iṣẹ́ pé àwọn ọmọ ń bẹ̀rẹ̀ exam lọ́la àwọn káyọ̀dé ó sì dánwò <laughs> lọ́la àwọn junior ní assignment àdánwò ni o à ń pa gbogbo mọ́kídírà agbára potential àwọn ọmọ igan à ń pa mọ́ wọn la ẹ̀sà ìjábá yín ṣe gbogbo aláfẹ́ rí síbẹ̀ o bàbá ní a náwọ́ nísìn pé lọ́dún yìí nísìn wọ́n ń gba jáàmbù lọ́wọ́ àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbá ọmọ wa mélòó lọ́lọ́ gba jáàmbù fún rẹ̀ tọ́lọ́n kó wọ́n sọ tọ́lọ́n ẹ́ àbáwà là ń bá wọn gbà ẹjá ronú o ta ń bá wọ gba jẹ́ èmi mọ́ lọ náà post office tí mọ́ lọ ṣe postal order fúnra mi ní 1988 kémi gbàjámù láti òkèbó lè bá pòun ní gbéngbà náà <laughs> so kíní yìí è àdánwò ni o ilé bá pòun tí mo ní gbé wọn ọ̀gbà mi gbọ́nbì ilé ìyá mi ni o ọ̀rẹ́lómi ọmọ àpéyà àṣẹ wọ́n tẹ gbà wọ́n ń bí kan ọ̀hún oh, ilé ìyá mi mo gbé <laughs> àwọn bàbá ní ẹjọ́ kó yá bí <laughs> so ọ̀pọ̀lọpọ̀ kìíní yìí eh, ẹjá bá wọn sí ẹjá bá wọn sí ẹjọ́ ọmọ wọn o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí kọ́nà àwà látún máa sọ fún wọn pé ẹwọ́n ti fọ́ọ̀mù báyìí ti jáde ẹ̀lọ́ fílì kìíní báyìí ọmọ mi ò tún ní yà sí àwọn náà látún pé só ti fílì ẹ̀ àti fi kọ́ wọn àti fi kọ́ wọn tí kì ní ìbá sì bá wọn dàgbà ó ti bá wọn kan dàgbà lónìí nàìjíríà ní gbogbo rúdurùdú tààrin torí náà wọ́n ní nọ́ọ̀nà kejì tí èèyàn fi lè jẹ́ kí iyọ̀ já ọbẹ̀ níbi kíkẹ́ ọmọ òun ni pé ẹsájì ń bá yín ṣe ẹ́ ah Dr. Abdulgani ẹrùnú gbà tí ẹ ń lọ ògidì àbí náà mo fẹ́ wí wà láì mínà máa rìn láti òkè ìbò ìdá àbárọ́kọ̀ ìdá àbárọ́kọ̀ tàbí dékúléndé gbélò ni wá ń gbà wọn èmi gbọ́n ọ̀fẹ́ lè àmì èmi ò lè balẹ̀ kí ọmọ mi tó ṣe dédé èjì mi ní ìṣẹ́ orin rìn bẹ́ kí ló dé kọjẹ́ ìnírìn ìdájà wá gan lákọ ọmọ pé wọ́n ní school bus ní <laughs> pé ẹmú kó school yẹn náà school yẹn ò sínú tóòkè yíhun personal experiences o ń kálukú wa náà ká fi wò ó hmm? ẹ́ tọ́ ta ní ń bà wà fọ́sọ àwa ti lówó àti gba méèdì ẹ̀ dáwọn ọmọ rẹ̀ náà ma sọ fọ́ ah, wọ́n sí machine kọ́nà àwọn ọmọ ọ̀pẹ́rẹ́tì ọmọ ọ̀dọ̀ náà lòun dáràn gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ eh, àdánwò ni o ó níbi tí ma padà bí in tí padà ma bí náà padà sọ sára inú ọ̀nà tí wọ́n fi ní kéyàn ó fúra o kéyàn bá ti ń ṣe ìyọ̀ ń já ọbẹ̀ bọ́ o wọ́n ni to let them have or do whatever they want even if this is not good for them àwọn ilé ìbónà wọ́n sọ nǹkan fúnra bẹ́ẹ̀ o pé ara wọn ọ̀nà tákẹ́rà tí yóò fi máa wọn ara rẹ̀ pé sí ìjí máa kẹ́ wọn lákẹ́rà báyìí òun too much freedom and independence too much freedom and independence eléyìí tó sì kólé yìí bá wa làwọn èbó ìgbésí ayé èbó la fẹ́ máa gbé ni báwa náà bá fẹ́ kí bí ìlú ti wá sẹ́rílà apart from technology tí ń bẹ ń lu èbó kò sí tó sí tọrọ lọ́dọ̀ ọlọ́run nínú tí wọn o wàláì táwọn náà máa ní gbogbo social aspect wọn gbogbo family gbogbo nǹkan kò sí ètò tó fi sàdúrà tọrọ pọ́lọ̀ ń ṣe irú ilé ìfún mi o ẹnu tí ń bẹ lọ́dọ̀ wọn náà ni pé wọ́n lówó wọn ni technology ọ̀tán òun làwa náà ń fà lẹ́sẹ̀ yìí e freedom ti pọ̀ jù freedom táwò ní à ń fáwọn ọmọ wa lónìí àkóbá sì ń bẹ bẹ́ẹ̀ from time to time ọmọ tí ò tí ìjọmọ ọdún gini lọ ẹ̀rà ipad fún ẹ̀rà iphone fún ẹ̀rà iphone fún ẹ̀rà gbogbo ẹ̀ ah, ibi tí wọ́n bá bá rẹ̀ ọ̀rírí gan ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí mo ní proofs tí ń sọ yìí àwọn kìíní yìí ti dárùn tí ò ṣe wò sí wọn lára ọmọ mi ń dáwọ́ bó ti ẹ̀ tí mọ̀ ni bàbá tilẹ̀kùn mọ́ rí ẹ̀ tí ń wò tí mọ́ ọgọ́gbò eléyìí <laughs> ẹ́ o bráùsì tọ̀hún wọ́n máa ma síbi tí kó bá wọn láyé fún òkú láyé nígbà míì tí ti build attitude tí ó dá sí wọn mí deny ti wa lori loni. alhamdulillah practically kí ni eléyìí kí too freedom and independence orí pé èbó ti sọ fún wa pé is ah, an adult <laughs> ó ti dàgbàkẹ́ lọ́wọ́ ẹsẹ̀ lè mọ́ tẹ́júwò láìfù rẹ̀ ẹ̀ ọmọ 18 ti dàgbà <laughs> <laughs> tọ̀ àkẹ́rà àkẹ́ bàjẹ́ mọ́síhàrò ẹlẹ́ẹ̀kẹrin àwọn mọ̀bọ́ ìrù láti ń sọ òta fẹ́ ká mọ́ lọ fi yẹra wa wò pé sí ti máa jìn síbẹ̀ báyìí òun ni ẹ̀hẹ́ ilé ni wọ́n pè ní overparenting wọ́n ni overscheduling and micromanaging of the child's life ká sọ́ra wa di designer kádàrá àwọn ọmọ kó bí ọ kó wo rẹ̀ bí ìgbà tó ipò òun wọ́n sẹ́sẹ̀ design kádàrá àwọn ọmọ bóun bá ṣe fẹ́ ni kìí ṣe ń tọ́lọ̀ ń dá ọmọ yìí gbé ọwá ṣe láyé ń fún ilẹ̀ example gbogbo ẹni ọjẹ́ medical doctor lónìí yóò kó ni yóò rà ni ọmọ yóò kó ni yóò gbé ni àfi kó rí di medicine ọlọ́run ò sì kọ medicine mọ́ ma látàrí kì á mẹ́ kò medicine àwọn tó bí wọ́n ní ìfi ìse dókítà <laughs> tọ́lọ̀ ń fi yọ̀wọ́ pé wọ́n ní àdáwò ń bẹ́lòmíì lọ́yá ọgbọ̀dọ̀ bí ọmọ tí ó rí di ọjẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwàlá mọ́ tó ju wá ń rí ní fakọ́ltì wàlá ìlàkàyọ̀ ọmọ mi ọ̀yẹ́ kọ́ wà mẹ́ ọ̀yẹ́ kò gbé ó lè mọ́ nǹkan míì ṣe àmọ́ kò gbé ilé àmọ́ òbí rẹ̀ ọ́sà wọ́n lè ọmọ mi university ní the same course wọ́n lọ private university ń bò mí ẹ̀ over parenting, micromanaging the child's life. Ara iyo gíga ọbẹ̀ náà. Kọ́dà ṣékù náà kọ́mọ́ dàbí àbò sí, ẹ̀yìn wa ne. Eh? torí ọ̀rọ̀ débi òdodo ọ̀rọ̀. Kèé ṣe dandan kákọ bí ọmọ fa. kàlífà fáàfáà, bọ́lọ̀ ọ̀bá kọ kọ́sá ti mọ̀ sí lọ́hun kọ ẹ̀kan kéwújọ́ mọ̀ fi sẹ́sìn rẹ̀ jọ àmọ́ pé dandan ẹ̀wọ́ lọ́gbọ́dọ̀ jẹ́ kàlífà kò sí kéwú lẹ̀ <laughs> kò sí lẹ̀ kò sí bẹ̀rọ ọlọ́run lẹ̀ àbí kẹ́yìn ló sì mọ̀ yìí sáwà látò ní àbọ́lọ́run bí ìjẹjọ ọmọ sọ̀rọ̀ yìí ń bì kan tọ́jọ báyìí mọ́ wá fi example bàbá wa al-allama samahatu sheikh abdulaziz ibn abdullah ibn baz rahimahullahu ta'ala àwọn alfa tọ́lọ̀nkẹ́ tọ́gbàdúwà wọn fil'alam láti ń ro bẹ́ẹ̀ náà pẹ̀lú ọgọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni ó gbà wọn lẹ́rú bàbá bọ́n bá sì gbìyànjú púpọ̀ nínú àwọn àbọ̀sẹ́kú tàntà àmọ́ gbọ́pọ̀ àwọn sàábẹ́ rí báyìí ẹnu àwà tọ́lọ̀ ní agbẹ́jú mọ̀ bàbá bọ́n bá sì àrí lára wọn rahimahullahu ta'ala but ẹjá fìgbésí ayé bàbá mú bá sì kẹ́kọ̀ọ́ bí tí ń wí ọmọ wọn tó já àfáà lónìí Dr. Ahmed ibn Abdulaziz ibn Abdullah ibn Baz mọ́ gbọ́ lẹ́nu rẹ̀ báyìí rí Dr. Ahmed tọ́jọ́ mọ́ òun náà làáfáà lónìí nínú ọmọ wọn ó ní bàbá was more than 60 years of age kún ó tó bí un bàbá ọ̀yà gan-an <laughs> wọ́n bímọ tẹ́lẹ̀ náà àmọ́ kí wọ́n tó bí ilé ìtọ́lọ̀ ní òní orin náà wọ̀n yìí Dr. Ahmed mọ́gbọ́ lẹ́nu ẹ̀ tó wí báyìí pé lẹ́yìn 60 years bàbá ti kọjá 60 wọn tó bí wọn torí náà èwo wàhálà ti wà ẹ̀ṣẹ̀hùn ṣe torí bàbá ń sọ di dókítà tá ń sọ di lọ́yà wọ́n ni wọ́n ti sọ tàwọn àfáà náà ẹ̀dàkùnrin àfáà wà náà ẹjà ronú sí i àwa kí a dìsáyìn kádàrá àwọn ọmọ yìí tí wá ní a ibi tó ń gbẹ́sẹ̀ lé ikọ̀ dá o gbẹ́sẹ̀ kó mẹ́ ilé ìnà ògbélé àmọ́ pé ọfẹ́ ọkọ̀ ìyàkọ̀ ọlọ́mọ ni <laughs> àwọn alfáà ní wọ́n ní ìsìlúù kọ́dà bẹ bá fẹ́ kọ́ mọ́ mi professor abdulrazak abdulrazak náà ló supervisor abdulrazak professor abdulrazak elbadir inú àwọn àgbà fáǹsà òdí ni wọ́n bàbá wọn náà náà àwọn àgbàfà àfọ́ọ̀mà àfà àmẹ́jì sí ìbẹ̀láyé bàbá abdulmohsen àkọ́kọ́ ẹni tọ́kọ́ kọ́yàn ní jami'a islamiyya dẹ́ ma gbọ́ ni wọ́n ni bàbá abdulmohsen and àwọn ni the third vice chancellor vice chancellor àti 1960s ìlàgbíò <laughs> bàbá sì tún bẹ̀láyé dìsìn kọ́rọ̀ àwọn tó kọ́rọ̀ àwà iná tí wọ́n tọ́ iná bàbá rìtáyà wọ́n sì ní àfitáwọn bá kú lókùn àwọn òsì béèrè owó àwọn ni wọ́n kọ́ alákìídà sanẹfàálítà àbí iṣẹ́ rabahai kọ́ra wọn ò rí náà wọ́n fà wọ́n wá mo ní pọ́fílìjì àti mọ̀tàn yìí torúpọ̀ mọ́ wọn àkọ́bí wọn professor abdulrazak lafa àtẹ̀mí nígbà tí wọ́n parí secondary school tẹ́ mọ̀ nǹkan mí máa wú ọmọ ń mí ìwé làwọn náà fẹ́ lọ ka kọ́ra wọn ti gba fọ́ọ̀mù <laughs> fẹ́ ka engineering <laughs> ẹ̀fẹ́ lọ jẹ́dà jami'a America Abdulaziz bàbá yìí sì ń jẹ fíìsì ní jami'a àti Islamu ṣẹ̀pẹ́lòmí ó pẹ ọmọ ọgá lẹ́gbẹ́ yìí ṣe ìpè fún <laughs> mo ní wọ́n mọ́ kógbà ọmọ wá ń gbogbo ayé <laughs> ìwọ́n ní ogun rẹ̀ ìdẹ́ mi ń se yóò But bọ̀tẹ̀ wo hekima kọ́dà báwọn ẹni ọlọ́run ọba direct ọmọ ní tí mo gbọ́ ọ̀tọ́ra ẹjẹ́ tí bìlẹ̀ ni o torí àwọn àbúrò wọn ọ̀rẹ́ tún ni wá ń gbà táwà jẹ́ ijú méjì àwọn òkéwú <laughs> àmọ́ ọmọ bàbá làwọn ẹ̀ <laughs> tí bá lọ lé wọn àmọ́ sọ̀rọ̀ wọ́n ni kí ni bàbá ṣe bàbá ọ̀já ń pátá ah, ní tó lọ fẹ́ ṣe nù Abdurrazak tó ń fẹ́ ṣe nù <laughs> ọ̀dà ọlọ́run ó ṣe rọrùn ọgbà fọ́ọ̀mù ọ̀sẹ̀ gbogbo rẹ̀ ọ̀sẹ̀ gbẹ bàbá ń wo ràn nígbà admission wá dé wọ́n má admission wá bá bàbá pé kí ní ẹ̀ ti kílìkì o eh, ọ̀fẹ́ sì ní iṣẹ́ rí Saudi wọn ò nídi owó bàbá yìí tábà pé ibi tí ń dóde ni pé òkú bàbá jọ sanwó léèwé rẹ̀ kọ́bọ̀ wọn yìí san Saudi tẹ́yẹn èdè dòktór kọ́dà wà yìí náà ta ìsọmọ wọn àbí ọ̀fẹ́ ni torí mi bá máa bú Saudi ọbẹ̀rù ọ̀fẹ́ lọ́bá dé o wà láì ọ̀fẹ́ ni ọ̀fẹ́ pẹ̀lú gbádùn <laughs> gbogbo ọ̀fẹ́ ọlọ́gọ́ mọ́sà san wọ́lẹ̀ sẹ́ràdá ibi wọ́n kù sí ọlọ́run tó wọ́n se àmọ́ wà láì wọ́n gbìyànjú jọ́pọ̀lọpọ̀ lọ́lágbàáyé èèyàn máa jọ́ máa fẹnu rẹ̀ wí sòdíà sòdíà sòdíà náà wọ́n láàrin àdìmíṣẹ́ dé <laughs> ẹwà ẹwùn tí wọ́n ní bàbá wí tọ́yànjú ọ̀rọ̀ ọ̀nà wá pè wọ́n pé ọ̀dà jókòó ìsàdúrà tọ́ ọlọ́run ó jẹ́kọ́ lábàáyọ̀ rí dáadáa ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kankan má nkankan lókù tí mo ti ní ìwé fún ọ̀tẹ́lẹ̀ pé tọ́ bá dọ̀hun nkankan lókù ọ wà ókọ ó fi sí ipò èmẹ́ Abdul Mohsin al-abbad al-badr in bínú sí ọ̀wọ̀ a mọ́ sọ mọ̀ pé bò ní ó ti rí gbogbo àwọn ọmọ lágbàáyé àtọmọ èbó àtọmọ kọ̀rá àti áfíríkà wọ́n ń dá wọn sí mi ní ọ̀dọ̀ èmi <laughs> Islam University tí ń kọ́ wọn kéwú tí wọ́n máa wá gbọ́ pé àkọ́bí tèmi ibẹ̀ ń lọ lọ ṣé ní dàbí pé àbòsí torí náà wá ó olèwó kọ kan tí wọn kan mọ́ sáàmà kẹ̀ọ́n kíláàsì pé Abdurrazak Abdul Muhsin al-Badri wọ́n máa ga tí bàbá rẹ̀ rẹ̀ ní and that was the end of it supervisor mi ní never òun ò lè ṣe tọ́bá ipò wọn ní lọ́mọ wọn lọ́mọ náà and that was it he rose to become ní history Islamic University the, the youngest professor to produce ní the same professor abdulrazak yìí náà at a very tender age ọ̀pọ̀ ńgbà tí bàbá ti gbà bàbá ò fọ́sí ẹ̀ àmúhùngẹ́ lórí aláìsí pé kọ̀sọ́ náà mẹ́mọ́ <laughs> bilhikma àwọn àfáàlù ọlọ́nkọ́mọ́sá bá ń san sheikh mẹ́na sheikh abdulrazak náà lẹ́sàn dáadáa àtúgbà àwọn alfáàmì àtúgbà àfá gbogbo wa náà gbogbo tí wọ́n ṣe lára wa mọ́ o ọlọ́nkọ́mọ́sá tọ́jú àwọn ọmọ tí wọ́n náà wọ́n ń tírìtì wa bí ọmọ wọn ni wọ́n láì mo tún ká máa fi kẹ́kọ̀ọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ wà tí àwọn èèyàn ń wù lónìí kó àbá lọ́wọ́ àwọn afáwà èmi ọ̀gbọ́ rí láyé èmi ọmọdé ti valentine níjọ wọn ní february ní àbí february 14 ẹmọ wá wo ohun tó ṣe mí mo ní weekly supervision mi ní on february 14 ọbọ̀ sí february 14 ìgbà míì ilé ni wọ́n ti ní kí wọ́n bá wọn gbàmí ọ́fíìsì wọn ni níjọ́ yìí lé ní wọ́n ti ní kí wọ́n bá wọn ẹ̀sì mọ̀ wá ní Saudi ó bá ti dínú òtútù bàbá wọ dáàtùn á wọ bó ṣe kóòtù kan bó ṣe kádígà bí ohun spọ́ọ̀tù kan lè kìí ṣe ti pé spọ́ọ̀tù òtútù ní o ẹgbẹ́ kí ni mo wọlé yán red cardigan pupa ẹ̀mígẹ̀ <laughs> rí valentine mo wọ̀ lọ́jọ́ valentine ìtọ́sẹlẹ̀ sí mi pásánálì nù gbogbo ẹni tí ń kí ọ̀ láníyàn rẹ sáwọn èèyàn ọbẹ̀rù ọlọ́run wà láì mi ọmọ ìmọ̀ ń gbà ẹ̀wọ́ lọ́wọ́ wà nílẹ̀ tí mi ọwọ́ bó tútù lónìí mo wọlé mo rí tí supervision lọ ogbó tó yẹ kí n kà mú wọn ogbó tó yẹ kí wọ́n ní kí n ṣe nígbà tí wọ́n á ṣe tẹ́tí mo fẹ́ máa lọ wọ́n á sì mí tètè àwọn aṣọ pé ya Abdulrazak pé ẹn tó bá rí ọnú aṣọ yìí rò pé valentine ni and that was it <laughs> mo ní akílẹ̀ ah, pé wọ́n ni ah, ṣe mi ọmọ idol hobby ni ó dá kí n lọ kàǹpa rẹ̀ mo ìṣẹ̀ wá lọ kàǹpa rẹ̀ mo ẹ̀sẹ̀ wá mọ̀ ọ̀ràn tí mo dá bó bá ìpọ́dọ̀rú àwọn àfáà mi lónìí àbẹ́ olóko àfáà mi tí ó rí bíyàn bá rìnrìn kan lásán gan gbé ah, àwọn ara wọn ni yọ́lẹ̀ ẹ̀sẹ̀un àwọn sálàfù gidi àwọ̀ báyìí lọ́dọ̀ wọn he told me pé ah, abdulrasaq pẹ̀lú ẹ̀rín náà ni because of èèmọ̀ bí ẹ bá ìrọ aṣọ tó múlá kí náà ń ṣe lónìí wọ́n ní ẹdùn ló bí ọ̀nà àlọ́kà ń pa rẹ̀ mọ̀ ìṣọ́ àlọ́kà mọ̀ á rí pé é àdánwò èmi náà mọ̀ fẹ́ fà síra mi lọ́wọ́ <laughs> lọ́wọ́ to pupa lọ́jọ́ báfà mi bá sì sì wọ́rọ̀ aṣọ báwọn lọ wá sí ń jọ valentine ṣiṣẹ́ mọ̀ pé ẹlẹ́ẹ̀ bí àwọn lòun náà ẹ máa láníyàn rí sáwọn èèyàn ẹ máa láníyàn dáadáa sáwọn èèyàn ẹ máa wá ọdúrù fáwọn èèyàn torí náà akànyà lọ́bẹ̀ òní ò mọ̀gọ́ hírù ó ti dó báhùn khaira wa kulla mashayikh nínú àwọn alfáà mi àgbà attitude tí wọ́n náà pẹ̀lú yẹn bígbà tó ipáwọn ni wọ́n bí yẹn ni àwọn bàbá dáadáa lọ́nkọ̀ san wọ́n lẹ́sàn dáadáa al-asbab kí làwọn tí ma wá fà àti mọ̀ntẹ́ ma fi ń wọ́n wò pé é ìyọ̀fẹ́ já o kó tó tiẹ̀ wá débi kẹ́ mọ̀ rí àwọn tẹ́ fi wọ́n yìí bọ́lọ̀ bá ní ká tètè ma wọn asbáàbù sẹ́mẹ̀ pa lè gégi dínẹ̀ kí asbáàbù yọ mọ́ àkí tí ọ̀dá iyọ̀ yìí kọ́mọ̀ wulẹ̀ já ọbẹ̀ àkọ́kọ́ nù táwọn ẹlẹ́kọ̀ọ́ identify as factors tí ma lead to pampering overindulging overparenting àti gbogbo overweight bójú wọn máa pè wọ́n ní <laughs> sense of guilt in parents káwọn òbí ọmọ wò pé à àwọn ti ṣe àwọn ọmọ yìí àwọn ti ṣe gíní àwọn ti ṣe àwọn ọmọ yìí gbogbo tí wọ́n bá wá gbà ẹ́ a ṣe gíní akún ó fi gbàgbé tí tó ti lọ látẹ̀yìn wọ́n wà fi ọ̀sọ́bẹ̀ títítítí yọ́ wà ṣe gíní yọ́ wà já kí ni ma farú ẹ̀sẹ̀ yìí lápèjúwe láwùjọ ti wá ń bìí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀ráyè tọmọ ńgbọ̀mọ́ wà nígbà tó yẹ kọ́ ráyè tí ẹ̀ ọgbẹ̀ ẹ̀yìn obìnrin career women afẹ́ ṣiṣẹ́ kìíní ojúlówó iṣẹ́ yín ní fámílì o báyìí iṣẹ́ bá wà lẹ́yìn àmọ́ obìnrin yìí kójú èrè ó jí kó lélé kún ó tó pàṣùgbà ń fọ́ tààtì àwọn ọmọ èjì yóò sì wọlé láago mẹ́wàá alẹ́ àwọn ọmọ ti sùn ẹlòmí ń gbégbé sí ayé báwọn nàìjíríà yàn lóbìn àwọn ọmọ èjì nígbàtí ìjáde ọwọ́ àwọn ọwọ́ nàìjíríà fún wọn pè ní ọmọ gbẹ́jú sí àwọn ọmọ ti jẹun wọ́n ti sùn wọ́n nílò àwọn òbí yìí ń gbà míì àwọn náà padà máa feel that sense of guilt torí pé àwọn kankan ń bẹ tí ò ṣe fowó rà ẹwù báwọn ìyáwá tí máa pọ̀n wá sẹ́yìn o <laughs> ó ní tí máa bí o ní tẹ́ẹ̀bìrí pé yẹn súnmọ́ ìyá rẹ̀ púpọ̀ ìyá tí bá máa pọ̀n ọmọ rẹ̀ púpọ̀ ọmọ rẹ̀ ó fẹ́rẹ̀ <laughs> ó ti gba òru rẹ̀ sára ó ti gba gbogbo <laughs> ó ti dàpọ̀ mẹ́ ẹgbẹ̀jẹ̀ rẹ̀ àtẹ̀yìntẹ̀ ń jù wọ́n sínú báskẹ́jì ìyàtọ̀ ń bẹ́ mẹ́ o ẹ́ wọ́n máa ti wá ẹ̀ bíbí provision pàlá ẹ̀mọ́ táwọn ẹ̀yà wá sí ní ẹ̀lẹ́bìrí pá bẹ́lómi ga obìnrin mi ọmọ á pé tàbá ìsọ̀rọ̀ yọ́ náà màmá màmá yọ́ agbára tẹ́gùn à kìí lọ lásán ọ̀pọ̀lọpọ̀ kọ́dẹ̀ lòmí ara tí ma bí affection gidi òun lọ́yàn ẹ̀yin obìnrin wa ẹlòmí ọ̀rọ̀ ayé ọmọ má tí ó fún lọ́yàn má ló ní o fúdù ní o bí ti màlú ọmọ mi wọ́n ti ń ra fídà fún láti eh látòsù méjì torí kíni à yọ́ lọ bí iṣẹ́ maternity leave jẹ parí àṣekún ní iṣẹ́ o ojúlówó iṣẹ́ yín òun ni tọ́jú àwọn ọmọ yín o ní tí wà wá ń sọ ń pa ìyọ̀ ọjà ìyọ̀ ọjà yìí ni pé ẹlòmí ọ̀wá yóò wá padà òun náà padà realize pé ah òun òun ṣe jàmbá fáwọn ọmọ yìí òun jẹ́ kí nǹkan nu àwọn ọmọ ah máa kẹ́ àwọn ọmọ yìí junior kí ló tún fẹ́ káyọ̀dé yọ padà wá sí ọjà torí náà inú sábàbí táwọn ẹlẹ́kọ̀ọ́ ní máa fàánù o number one sábàbí ẹlẹ́ẹ̀kejì competition for child's love and affection gẹ̀lẹ̀ hm, ọ̀pọ̀lọpọ̀ lé lórí bẹ́ẹ̀ kọ́lọ̀ ń kọ́ ṣàánú wa o wọ́n ní bí ọba ti di pé ya àti bàbá wọ́n ń díje látàrí ìtàlọmọ fẹ́ràn jù pàtàkì jùlọ ilé tí ọba sádùn tó ipé bí ìgbà tí ológbò àti èkúté ń gbélé ní ọkọ àti ìyàwó kò sí tí ma tẹ̀lé ju pé òǹkálukú wọn ma wá bí ó ṣe fa ojú àwọn ọmọ mara ìyá ọmọ fa àwọn ọmọ bàbá náà ma fa wọ́n wà over indulge wọ́n pàmpà àwọn ọmọ yìí wọ́n bà tí wọ́n jẹ́ wọ́n kẹ́ wọn rà wọ́n kẹ́ wọn bàjẹ́ inú obi tẹ́lẹ̀ tún ti common onílé tí wọ́n bá ti kọra wọn tí ìyá o ti lọ lọ́kọ́ ń bèkà àbí ń dágbé náà ni bàbá sì ń bẹ wọ́n sì máa lọ kí àwọn ọmọ yìí àwọn wà rí pé double opportunity ni àdádé ò fún wa ní gangan ẹ̀yà olóṣì olórí ibú ni mo ti mọ̀ tí kò ní fún yí ẹ̀sàgbẹ̀ sápá tí ẹ̀hún tí wọ́n dàpò ẹbá dọ́dọ̀ dádì náà dádì ẹgbẹ̀ ìyá àwọn òfún wa ní gangan o àwọn extra money ń bẹ o ìtọ́sọ ọmọ mi ìdónkò kéènù extra owó ọgbọ̀wọ́ school fees lẹ́ẹ̀mejì ó fi kan clear school fees ó gbowó òwe lẹ́ẹ̀mejì <laughs> ó fi kan ràwé kí ni ó fi tó kù sí ìgbà tí ọ̀bọ yẹn tí ọ̀ ṣètọ́ ni ọ bá padà gbé sí lérí pé ìwọ náà di big boy láwùjọ kí àwọn yòókù rẹ̀ pé ọya ẹwà ẹja gbádùn wàláì tó sánmà ní ìdílé ọtí nù torí náà gbogbo bí tẹ́lẹ̀ yìí náà bá ń bẹ fac a ma wá gbá pé ọmọ kan ní kó mójú tèmi ọmọ kan ní kó ẹlẹ̀ kó bá wọn ọmọ o ọlọ́nkọ́ sànú wa ẹlẹ́kẹta eléyìí ìrí inú ìwé inú inú inú kìtàbù ráṣẹ́ àgbọn àmàgbà inú tíra yóò bá ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ mọ́ mọ́ gbọ́ táwọn ibi mo ti píkẹ̀ ní pé mọ́ mọ́ gbọ́ tí àsàkásà ni yóò bọ́ mọ́ sọ with pride pé á ah, torí ọmọ lèmi fi ń ṣiṣẹ́ o that notion tó bá get into one's head ó lè kó bọ́mà pé gbogbo wàhálà tí ń ṣe torí gíní kọ́dà yóò bó tó máa fi pòwe pé torí ọmọ lòun fi ń ṣiṣẹ́ o ọlẹ́ ah E, ti negative aspect yẹ láwá ń sọsẹ́ ní èyàn bá ti ní torí ọmọ nìkan lòun fi ń ṣiṣẹ́ òun ni ó fà ní ó fi rí pé ní kọ́dà bóun bá ní mílíọ̀n <laughs> àwọn ọmọ yìí náà ni àti tí wọ́n nídìí àti tí wọ́n nídìí àti tí ó kó bá wọn lọ́la àti tí ó jọ ní wúlò fún wa torí pé ó ti wọ làákà ìtẹ́ pé torí ọmọ ni <laughs> òun fi ń ṣiṣẹ́ kọ́dà olè ọba débi pé ẹ máa wo léèwé olówó ńlá gan wọ́n àwọn ìwé kẹ́lòmí wá lọ bẹ̀ owó ń bẹ ní o yá ibi torí ọmọ náà láàbí ń ṣiṣẹ́ yóò tún máa dùn ara ẹnu <laughs> torí ọmọ láàbí ń ṣiṣẹ́ ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé isi ní a àwọn ọmọ míì tí wọ́n ti bàjẹ́ náà bí tí wọ́n lọ bẹ̀ <laughs> yọ́ bá pàdé irú wọn bẹ́ẹ̀ gba àwọn ọmọ ń dúrọ́gì ọmọ ń à ń padà bọ̀ wá bẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ máa bá wọn dásà torí ọmọ nìkan lòun fi ń ṣiṣẹ́ ọlọ́run níbi owó rẹ̀ ń bò mí ẹlẹ́ẹ̀kẹrin àbí inú tí máa fà á eléyìí ó lè má já fọwọ́ fà má sábà bí náà yìí àmọ́ kéèyàn ó tètè fi èsì náà tètè máa wọ́n ara rẹ̀ tó bá bọ́ sínú irú ẹ̀ sẹ́rọ̀gede kọ́lọ̀ ń pẹ́kú tó gbàdú ẹlòmíì àti ọmọ yìí bá wá ṣèṣì dé àkẹ́rà ni ó <laughs> àkẹ́bàjẹ́ ni ó kọ́dà àwọn èèyàn náà mọ̀ pé à ẹ̀mọ̀ yẹn tó wàhálà tó sí kọ́lọ́wọ́ tó gbàdúrà rẹ̀ mọ́ kò bára rẹ̀ mọ́ padà sọ àdúrà yìí náà dà ìgbàdúrà mọ́ nígbàtọ́mọ̀ yìí náà bá wúlò fún rẹ̀ bẹ̀lẹ́ yóò wúlò fún ọbẹ̀lẹ́ yóò wúlò fún lù bẹ̀lẹ́ yóò wúlò fẹ́ sí sádùn àgbà náà nù àfikẹ́yìn ó fura o àmẹ́yìn náà bẹnu factors tó lè fà á pé a ọ̀pẹ́ kó tó bímọ a ọmọ yìí yọ gbà kìíní kan adùn ní ọ̀kan láwọn abẹ́lò míì kìí ṣe pọ́lọ̀wọ̀n òtètè gbàdúrà rẹ̀ àmọ́gẹ́ bí ọmọnìyàn ìkọjáàyè obìnrin ní ti ń bí ọlọ́run wá padà fún ní ọkùnrin yọ́ kẹra yọ́ kẹ bàjẹ́ ìsì máa jọ pósìtì ń gbà míì náà ẹbá gbọ́dọ̀ máa ń pọ̀ mọ̀kan ní táwọn wá sẹ́mọ̀tún <laughs> mẹ́ẹ̀ èwo lọ wá dọ́lọ̀ mú ọ <laughs> ah, èmi ọmọ Yorùbá o Yorùbá pẹ̀lú àwọn ọ̀rọ̀ gọ́bẹ̀ lè mú kúfùrù <laughs> lọ́wọ́ gbà ní ẹ̀yìn tàwa ẹ̀rákùn ẹ̀yà rẹ̀ tí máa jẹ́ tàwa mẹ́ ọmọ bínú wa kan ọ̀rọ̀ kan lọ́bẹ̀ <laughs> àmọ́ reality nù sẹ́mùkọ́kùnrin lẹ́lùmí ọ̀gọ́ ọlọ́run sábùn lọ́kùnrin bẹ́lùmí bá tún bí ọkùnrin náà ẹ̀ẹ́ yọ́mọ̀ ìwọ̀bẹ̀ ìjọ tó yóò wà kẹra yóò kẹ bàjẹ́ yóò sì dín yóò fi yọ̀ já yóò fi yọ̀ já ẹjá dó báyìí lórí ọ̀rọ̀ àwọn àsìbábù àti dákọ̀ márùn-ún àbí àbí mẹ́fà gan mẹ́fà al-athar kí làwọn orí pàtí ọ jáde ń bi àkẹ́rà àti àkẹ́bàjẹ́